إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا <clears throat> من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته Insha Allah Ta'ala ní ìtẹ̀síwájú àwọn àlàyé àlàyé ṣókíṣókí lórí àwọn hadith tó wà ní 200 golden hadith on the messenger of Allah sí Abu Malik Abdul Malik Mujahid tó kọ sí ilé ìtẹ̀wé Darussalam tó gbé jáde nígbà à ń ṣàlàyé hadith ogún hadithi ya wípé ana sayyidu waladi adama yawma al-qiyamati wa awwalu man yanshaqqu anhu al wa awwalu wa awwalu shafi'in. jáde ẹ̀rẹ́ ní tó lè dá òun nìkan tó ọkàn ìbalẹ̀ pé màá kà. náà abu abu àbú mohin òyà adama yawma al-qiyamati. ana sayyidi awwalu waladi. ana amadi. آدم ولد آدم يوم القيامة وأول وأول من يشك عن القبر وأول شافع وأول مشافع jadun rẹ lomi na oya mahmud gbóhùn sókè ẹwọ èso mi o naam. alaba yìí wàhálà di adama yawmal qiyamati awwal man yanshaqu anil qabr. أول شاف وأول شفاع بارك الله فيكم <coughs> أجاكو جاود نمبا تلقى نبي نين الله وتر يحب الوترة الله أربع نعم نعم وإذ عن القدر وهو اول شخص يس níbi tá a ti wọ́n ṣàlàyé wà á wà lù ṣáfìín wà á wà lù mùṣàfáìn èmi làkọ́kọ́ ẹni tí ó ṣìpẹ̀ èmi làkọ́kọ́ ẹni tá a gba ìpẹ̀ rẹ̀ kí ni wọ́n ń pè ní ìpẹ̀ ó ní pé ẹnìkan tó tọ́ sí yà tàbí tó tọ́ sí báwí àwa ṣìpẹ̀ yẹn pé abẹ ẹni tó fẹ́ jẹ́ níyà yẹn tàbí tó fẹ́ báwí yẹn pé kó ṣàmójúkò fún kó filẹ̀ kó má jẹ́ níyà tàbí kó má ṣàmójúkò fún ìyà yẹn lè jẹ́ pé wọ́n fẹ́ fi jẹ gangan tàbí wọ́n fẹ́ dùn ún ní àǹfààní kan tó yẹ kó ní tàbí nǹkan kan tó yẹ kí wọ́n fún un ò ní fún un tàbí mo rò pé ó ti yé wa báyìí sí káwá sí pẹ̀pẹ́ jọ òní wọ́n pè ní àṣàfà hàn àwa ṣàlàyé pé ànábì ní èmi làkọ́kọ́ ẹni tí ó sì pẹ̀ kí ni pẹ̀ yẹn là ń pè ní àṣàfà àtòlẹ̀ kúbẹ̀rà tàbí àṣàfà àtòlẹ̀ ọ̀dùnmá eléyìí yóò ṣẹlẹ̀ níjọ́ gbèǹde alkiyama níjọ́ gbéǹde táǹpì ní alẹ́kìyàmà mo rò pé yóò ṣẹlẹ̀ ní yawmu lẹ́kìyàmà tì tàbí yawma lẹ́kìyàmà tì. ní ọjọ́ yìí nígbà tí ànábì sọ pé wà áwùgbàlù mẹ̀yàn ṣàkó àníhò lè kọ́bìrù èmi ni ẹni tí sàárè kọ́kọ́ fàyà fún tí gbogbo wa ti wá jáde inú sàárè tán á lọ sí fàídàhùn fàídàhùn bisáàlì bizahiro bizahiro hmm? a bara wa ni gbangba àdájọ́ ọlọ́run tàbá tí wà gbangba àdájọ́ yẹn nǹkan tí ó ṣẹlẹ̀ ó ni wípé nígbà ọlọ́run bá gbogbo àjọ sáàyè kan òun yóò wá súnmọ́ àtàrí tẹ́bi inú mi ni omushams òun wà súnmọ́ àtàrí kálukú gẹ́gẹ́ bí ìgbọ̀n tàbí gẹ́gẹ́ kan nínú ìwáyà mi. àwọn èèyàn wà mọ kángun ó mọ làágùn lákọlákọ àwọn èèyàn wà wà nínú dààmú dààbò nínú wàhálà ẹkún òṣè òun ìpayín kéke káwọlé rí jẹsẹ mọ́lẹ̀ Ọlọ́run jẹjẹ ti wà o ojú oòrò kókó kálukú àmọ́ dààmú oògùn ó bu kálukú débi pé tẹlomi òde kókósẹ̀ ẹlòmí ojúgun ẹlòmí eékún ìyẹn ni orúnkún ní hmm, ojúgun òun ni à ń pè ní chin ẹlòmí òde ìbàràdì ẹlòmí ìdodo navel ẹlòmí òde gbáya rẹ̀ kódà ẹlòmí òfẹ mọ fati ẹmú gidi okùn dé tí wàhálà yìí bá ti wá pọ̀ kódà àwọn èèyàn ó ṣẹ̀ wá máa wò pé kí ni ká wá ṣe ooo ẹ jẹ́ ká lọ bá bàbá ńlá wa Adam aleikum bi Adam ẹ jẹ́ lọ bá Adam fayatunahu àwọn yóò wà lọ bá Adam fayakuluna lahu anta abule bashari wọ́n wàá sọ fún Adam ìjọ́nà pé ìwọ ni bàbá gbogbo ẹ̀dá abára gbogbo ọmọ èèyàn wọn bàbá wa khalaqaka Allahu biyadihi khalaqaka ọwọ́ ara rẹ̀ lè dá ọ ta ni adẹ́dà Allah dá ọ pẹ̀lú ọwọ́ ara ẹ̀ ṣàǹpọ̀lọ́ náà sọ nù Quran lima lam tasjud eh, lima lam tasjud lima khalaqtu biyadayi èyí ṣe ọ̀rẹ́ ṣàìtàn tó fi forí balẹ̀ fún ẹni tí mo fi ọwọ́ mi méjèèjì dá nígbà ṣàìtàn tí ò forí balẹ̀ nígbà lọ́wọ́ ní gbogbo wọn àmọ̀lẹ́kà gbogbo yẹn forí balẹ̀ usjudu li ádámà fasajadu ila ibilis ọlọ́wà ni lima lam tasjud èyí ṣe tó forí balẹ̀ lima khalaqtu biyadayya fẹ́ tí mo fọwọ́ mi méjèèjì dá ṣé lima ni àbí lima ni lima ok ṣẹ́gẹ́dì ọ̀rọ̀ tánàbí ń sọ ayà kùránì náà wà náà fakọ̀ fi ìkà mi rọ̀ hìhì ọlọ́run sì fẹ́nu ẹ̀mí ara rẹ̀ ló fẹ́ sí ọlá ẹ̀mí tọ́lọ́run dání o torí gbọ́dọ̀ pọ̀ lórí ìyàn torí pé gbàdí wọ́n sọ pé Ìsá ọmọ Màríàmù rọ́ọ̀hùlá ò lẹ̀mí ọlọ́run ẹ̀mí tọ́lọ́run dá fúnra ara ẹ̀ tó fẹ́ sí tí mọ̀lẹ́kà lọ fẹ́ sí ni kì í ṣe pé ara ọlọ́run ni o torí pé tó bá yẹ pé nígbà tí wọ́n ti sọ pé Ìsá ọmọ Màríàmù rọ́ọ̀hùlá fànà fàtù fi ìmí rọ́ọ̀hìnà wàsọdàkọ bìkálẹ mẹtì rọbìhá wàkùtùbìhì tí wọn pé ń táwọn sọ̀rọ̀ tí wọ́n wá láti ìlú kan tá à ń pè ní àwọn àádọ́rin ni wọ́n seventy tí wọ́n bá nàbí ṣe fanfà lé lórí nù ìpè àyèbí rúhù láàrin ìsá ẹ̀mí ọlọ́run ni a jẹ́ pé nǹkan tó bá nǹkan kan ò sì lè yá kúrò lára ọlọ́run ọlọ́run náà ni mo rò pé ti yé lọ́lọ́run fi sọ pé inna masala Isa inda Allahi ka masali Adama àpèjúwe Isa lọ́dọ̀ ọlọ́run ọba ó dàbí àpèjúwe Ádámà ni tí ò bá yé yín kọlákọ̀ umin turab adá látara kíni látara ìyẹ̀pẹ̀ tó mọ̀ kọ́ làláhù kún fàyà kún akàn ní déèyàn ó dé déèyàn ṣe é pé Ádámà náà bó ṣe ṣẹlẹ̀ sí i wọnàfàtù fi ìmì róhí ọlọ́run sọ bẹ́ẹ̀ náà fún ádámù pé mo tún fẹ́ mí ìmí sí lára ǹjẹ́ kí ló dé tẹ̀yìn nàṣàrà wá pé ádámù lọ́lọ́run tẹ́ pé jésù nìkan lè pè lọ́lọ́run bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló fẹ́ sí jọ́nà fún rẹ̀ torí pé àárí kàpọ́ lọ́run sọ wípé òun rán màláìka nàfàtù ló sọ ìrísá ó ṣe ìran màláìka lọ fẹ́ atẹ́gùn yẹn sí ni ẹ̀mí yẹn kó lọ fẹ́ sára ìyá yẹn ni síbẹ̀síbẹ̀ ádámù ò mà kì í sì ṣọmọ ọlọ́run ọwọ́ ara ẹ̀ ló tún wá fi dá kì í ṣe pé wọ́n bí sòtú bá dijọ́ gbèdé wa ni àwọn àmọ́ ọlọ́run kò ṣàánú wa àwọn ọmọ ẹ̀dá máa sọ fún pé ọlọ́run tún fẹ́ sí ọ nínú ẹ̀mí ẹ̀. wà á mẹ́rọ àlùmẹ̀lẹ̀ ìkàtà fàṣẹjàdùlà kódà ó pa àwọn màláíkà láṣẹ gbogbo wọn náà forí balẹ̀ fún ọ. aláàtàrọ̀ ìlànà náà fi orí wàhálà tó bá wa báyìí ni wàhálà tá a wà orí ń tàn ṣe fàyàkúlù inna rabbi ghadaba liyawma ah yóò ní ọlọ́run bá mi bínú lónìí o gọ́díbán yagdob kọbílà ìbínú kan tọ́lọ́run ò bí inú rẹ̀ kò bírú bínú bẹ́ẹ̀ rí láyé ṣáájú kò bírú rẹ̀ nísìláfù irú bínú tọ́lọ́run bí lọ́wọ́ lónìí ìyẹnjọ́ gbèdè kò bírú ẹ̀ ṣáájú rí kò bínú bẹ́ẹ̀ rí ṣáájú wàhálà yẹn kò sì ní bínú báyìí mọ́ lẹ́yìn ìtòní. wà náà hà ní àní ṣàjàrà ọlọ́run sì ti ṣe léèwọ̀ fún mi ó kọ̀ fún mi kí n déètì igi igi náà fa àṣọ ìtùwú mo ti yapa rẹ̀ nọ́fṣì nọ́fṣì nọ́fṣì èmi gan ń dùn ẹ̀mí ara mi ni ìdáàbò ìlànà ẹ lọ bá nù kó bá yín ṣe pé táwọn èèyàn bá dọ́dọ̀ nọ́ọ̀hù wọ́n tún sọ fún nọ́ọ̀hù ìnaka anta awwalo rusuli ila ahlil ard ìrẹ́ là kọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́run sórí ilẹ̀ ìrẹ́ là kọ́kọ́ kíni òjíṣẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́run rán láyé nù wàkọ́dí sàmẹ́ẹ̀kà lọ́wọ́ abẹ́dẹ̀n ṣàkúrà ọlọ́run ọba ti fún ọ lóòkọ̀ òkọ tọ́lọ́ ń pè ọ ní ẹrúsìn tó ń ṣe kíni tó ń dúpẹ́ ishpa alana ilà arabic báwa ṣe pẹ̀ fọlọ́run wàhálà yìí pọ̀ aláàtàrọ̀ ilà mẹ́nàánù fi ìwọ náà wo tó ń dà ṣe wá lónìí wo bí tipò tá a wà fàyàkúlù kàmọ́kọ́lá ádámù fi gọ́dọ̀bìlà yóò tún sọ orun tádámù sọ nípa ìbínú ọlọ́run wà ìnáwó kọ̀díkà náà ti lè dá àwa dàáwùtúhà alàkọ̀ọ́bí ṣe é rò ń àdúrà kan wà ṣùgbọ́n wá ṣàdúrà yẹn lé àwọn èèyàn ń lórí kì í kó ṣàdúrà fún wọn ìyàtọ̀ ń bẹ láàrin pé a ṣàdúrà fún ata ṣàdúrà lé lórí ṣé ìbá tí wọn kéèyàn ṣàdúrà léèyàn lé lórí wọn ṣe pé fún un. ti bẹ́ẹ̀ lọ́n lé àwọn èèyàn ń lórí ìdá ẹ̀mọ̀ náà pé kó pa wọ́n rẹ́ tó bá nígbà tó ń sọ yìí pé àwọn èèyàn wọ̀nyí pé wà látẹ̀dàrú látẹ̀dàrú ẹ̀ eh, tó ní eh, inú sọ́rọ́tù nóòhù náà kọ́ ni ẹ mọ́ ìnáka eh, intadarihum yòdèló wọ́n ó sọ gbogbo èèyàn lórí ilẹ̀ ni wàlá yẹ́lìdú ìlà fàájìrán kàfàrọ̀ kò sí tí wọ́n tún máa bí ju gbòókì kẹfìrí ni wọ́n máa bí bá ń kó wọn kúrò ńlẹ̀ wọn ò gbọ́ràn pa wọ́n àwọn èèyàn míì so òun ò yé òun ti lọ bẹ lọlé wọn lórí hmm. òní náà òun náà ń ronú ohun tóun ṣe ń jọ yẹn ojú ń tì wọn òun ò lè déwájú Ọlọ́run kò sọ pé ojú ń tì bí èmi ni mo fi Yorùbá tu bẹ́ẹ̀ o torí ìsìnlẹ̀ nìkan ó ní stars ẹjọ́ ojú ń tì mí àstáhàyí ẹ̀dàkùn ẹ̀bà nọ́ọ̀sù ń bolówó àánú àwọn nùsọ́ọ̀sù <laughs> fàyàtúnà Ibrahim ó ní ẹ lọ bá Ibrahim ó bá dọ́dọ̀ Ibrahim anta nabiyullah wa haliluhu khaliluhu rẹ̀ lànàbí ọlọ́run rẹ̀ ní ààyò rẹ̀ min alil adnu àwọn ará orí ilẹ̀ ishfa lana ila rabbik báwa sì pẹ̀ fọlọ́run allah tarọ ìlànà nahnu fi ibi wọn náà rí tó ti ṣètò wàhálà táwọn wáyé fàyàkúlù kama qala adam fi ghadabillah ọ̀nà ó tún sọ ọrùn tá adam sọ nípa ìbínú ọlọ́run jọ́nà wàá ní kọ́dí kadabtu falasa kadibaati ìdáàbò ìlà òun ti purọ́ mẹ́ta gbàdúrà wà láyé ẹ lọ bá ojú ń tì náà irọ́ mẹ́ta yìí àwọn afá padà ṣàlàyé o kódà ànábì sọ wà ní sọ ibùkọ́ pé kì í ṣe irọ́ ó sọ bẹ́ẹ̀ yẹn tàwádùn ní ti ìtẹríba ni ní tó ṣe ni wọ́n pè ní táóríà àtúnpè ní tààríd kéèyàn sọ nǹkan láì ní purọ́ ṣùgbọ́n àwọn èèyàn ó fún ó ní ìtumọ̀ méjì ṣùgbọ́n ìtumọ̀ táwọn èèyàn ó gbọ́ yé ni èyí tó yàtọ̀ sí ti fún àpẹẹrẹ nínú irọ́ mẹ́ta tó ní ọlọ́pàá tó ń sọ yìí òun ni ìyàwó rẹ̀ nígbà tí wọ́n dé Egypt mísírọ̀ ńjọ́ náà wọ́n sì ní ọba yìí kò sálejò tó wọ̀lú tó bá ti mọ̀ pé ìyàwó rẹ̀ ni yóò bá lò pọ̀ nítorí tó fi ń sọ láǹfì ẹnu gbogbo ẹ̀ bá ti mú ìyàwó ẹ̀ wọ̀lú yóò bá ìyàwó ń lò pọ̀ ó wà níta arábìnrin Ibrahim ní okti sísítà mi ni <laughs> arábìnrin mi ni ṣé àgbẹ̀ kò sọ pé zaugati sọ pé ìyàwó mi ṣe à pé ìyàwó èèyàn nínú ẹ̀sìn nínú ṣẹ̀ríà Islam innamal mu'minuna ikhwa gbogbo ọmọ ìyá ni wá so uktivi dean ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni kò túmọ̀ sí pé kì í ṣe ìyàwó ẹ̀ ṣe à pé tí tọ́ba yóò wà á gbọ́yé ni pé òkè sísá ẹ̀ ni kò ní lọ gbọ́yé pé ti tẹ̀sìn <laughs> ìmọ̀ bóyá kìíní yé ah ó dà ìgbà tí ó tún gọ́ wọn lẹ́gọ̀ọ́ wọ́n pè kéèyàn kan ní kéèyàn gọ́ yàn lẹ́gọ̀ọ́ àbá ṣé kí n mu mineral ṣé kí n mu kí n mu ọsàn yìí mú ẹ̀ ń bá gbọ́ Yorùbá pé mú <laughs> kò ní bọ̀kálá ọmọ mú nù ẹ́ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tó fọ́ gbogbo àwọn òòṣà tán nílùú wọn tó fọ́ gbogbo ẹ̀ wọ́n ní ta ló fún àwọn òòṣà yìí oníbàálì kàbírù fáàlàhù kàbírù máa dá èyí tó ga jù nù wọn ló fọ́ wọn ó wá fà kí kọ lọ́rùn ṣé àmọ̀ pé gbogbo wọn ní ọmọ pé kò lè fọ́ nǹkan kan ní tó fẹ́ lò ní pé ń gọ́ wọn lẹ́gọ̀ọ́ pé àwọn gan wà pé àá ah, kò ṣeé ṣe <laughs> ṣé àpé gbogbo wọn ní sọ pé àá ah, ó ti mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ó wá ní fasaluhu ẹ béèrè láwọn kéékèèké tí wọ́n ti kú dànù yín kánú yàǹtìkú tó wáyé pé wọ́n lè sọ̀rọ̀ wọn ni ẹ bó mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ ẹ iná mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ lẹ́ ń pè wọn lọ́lọ́ ní tó fẹ́ lò bẹ́ẹ̀ ni ó ní irọ́ nìyẹn náà ẹ pé kéèyàn gọ́ èèyàn lẹ́gọ̀ọ́ nínú èdè Yorùbá pé mú ṣàpérọ́ ní fún ẹni pé ah, ọmọ wa fẹ́ wá gba ìjọ ní bẹ́yìn lẹ́ni ó mú ṣé ó mú làwa wí. àti ìgbà tó sọ pé ìní sàkìm ara mi ọ̀yá wọn ni kò kiri òṣà lọ ara mi ò yá òun náà tún mọ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ ara mi ò yá sí káàkiri kìíní ọlọ́run ṣàánú wa lọ́rọ̀ kan ṣá òun náà ni ẹ Musa alẹ́ isalam tó bá dọ́dọ̀ Musa Musa náà ó ní òun kẹ̀ yóò tún sọ ọdún tí kìíní ta ní sọ àwọn Ádámù tó sọ òun ó wàá sọ pé nígbà tó ń wà ní Misra ṣe bẹ́ẹ̀ rántí ẹni tó ń kàn ní kò ń tì ló kú ó pààyàn àbí ó pààyàn ṣé ó fẹ́ pa ni ṣùgbọ́n kò ń kàn ní kò ń tì sẹ́yìn ni ènìyàn bá kú kò parí òun gan ìyẹn gan òun náà ń rò lọ́wọ́ ẹ lọ bá Ìsá ọmọ Mariam ìgbà tí wọ́n dọ́dọ̀ Ìsá ntádàmọ̀ sọ wọ́n ní ṣùgbọ́n òun ò sọ nǹkan kan nípa rẹ̀ wọ́n ní ṣùgbọ́n Ìsá ọmọ Mariam ò sọ nǹkan kan nípa rẹ̀ bó lẹ́ pé a mọ̀ pé àwọn èèyàn ti dáràn sóun lọ́rùn tiẹ̀ ẹgbẹ́ àyà kùránì sọ pé òun ó béèrè lọ́wọ́ yín sá ọmọ mọ́ríàmà à ń tà kúlítà lè náà sí ṣé wọ́n ló sọ fáwọn èèyàn ìtàkìdùnì ẹ̀ èmi fúnra mi àti tani wà umi àti ìyá mi ẹgbẹ́ àwọn mú ní kí ni ìlà àhàìní ní olúwa méjì ṣé wọ́n ló sọ pé kí wọ́n máa sìn yín àwọn kátólíìkì nù ṣàpé Maria ọlọ́run ni isa ọlọ́run ni torí pé àwọn protestant lè sọ pé àyà kúránì yẹn ò correct torí pé àwọn ò pe Maria ní ọlọ́run àwọn catholic ẹ̀rí pé ní Maria ìyá ọlọ́run Maria ìyá Jésù báwa bẹ́ọ̀mọ̀ rẹ kó ṣe tiwa ní rere lórin wọn alábùkún ni fún ọ Maria mímọ́ alábùkún ni fún ọ alábùkún ni fún èso inú rẹ mímọ́ wọn kọkọ kúnlẹ̀ fèrè Màríà kan tó kún fún Jésù torí wọ́n gbà pé Màríà ju Jésù lọ torí pé tó bá ti ọ̀nà fi ní bọ́mọ ẹ sọ̀rọ̀ ọmọ òwe kọ̀rọ̀ sí ìyàlẹ́nu ó wà nù wọn nta n sọ ń bẹ náà ni pé wàhálà ń bẹ lọ́rùn rẹ̀ lọ́rọ̀ kan yóò ní ẹlọ́ba ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí bá dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni ó wàá ṣìpẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam ṣóyẹ ìpẹ̀ yẹn là anabi sọ pé mi lẹ ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣìpẹ̀ níjọ́ náà anabi wá ní tóun bá dé bẹ̀ hátàtẹ ẹ tí n bá dọdọ anabi gangan anabi ó ṣe wá lọ sí àyè kan tá à ń pè ní makomo mahmud alimakom alimahamud ayẹyẹ tá anabi sọ pé tí wọ́n bá pèrún ẹni tó bá gbọ́ tí wọn pèrún yẹn kì í ṣe tó ń pèrún àwa tá à ń gbọ́ ni o lẹ́yìn tí wọ́n pèrún tán tó bá ní Allahumma rabba hadi idawati tamma wa salati alqa'ima àti muhammadani wasila walfadila wa ba'athu maqama mahmudan alladhi wa'adta téèyàn bá lè sọ ìpè ni ó dẹ̀ tọ́ fún jọ gbèǹdé alkiyama màá ṣìpẹ̀ rẹ̀ ìpè yẹn ààyè tọ́lọ́run àbíkàtì ẹ̀mú àyà Quran directly nígbà tọ́lọ́run ọba ń sọ pé asa ayin yaba asaka lọ́hu mọ̀kọ́ọ́mọ́ mahmuda ọlọ́run ó gbé ọ̀dọ̀ ayé ayé yẹn gangan ibi tí anabi ò ti ṣìpẹ̀ yẹn anabi tó bá dijọ́ yẹn gangan ọlọ́run ṣe máa wá kọ́ òun ní gbólóhùn tóun ó sọ tóun gan ò mọ̀ nísìn tóun ó máa sọ tí ó múnú ọlọ́run dùn tọ́lọ́run ò fi wá ní bínú má gbòròpótíyé tóun ò fi ní ṣe kíni tọ́lọ́run ò bínú má anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ẹ yóò wá lọ atata tẹlẹ àrṣì yóò wá lọ sí abẹ́ àlà àrṣì ọlọ́run jọnà yóò wá dojú bolẹ̀ lẹ́ni tó forí balẹ̀ fọ́lọ́run ọlọ́run ọbọ wàá ṣẹ wàá sọ fún àwọn nǹkan tó máa sọ tó nǹkan ò mọ ní ìsìn náà ni a muhammad rẹ muhammad irfa rọsak gbórí ẹ sókè gbórí sókè orí tó fi tó fi tó bọ́n béèrè á fún ọ ní ìsìn wáṣfà tó ṣàfà ṣípẹ́ àgbà ìpè rẹ ni àdéhùn yẹn wà nù Bukhari wà nù Muslim mo ní ọ̀sán ànábì fún èyí nílẹ̀ ní àkọ́kọ́ tí màá ṣe ìpè ìpè tánàbì wàá fẹ́ ṣe yẹn máa kárí gbogbo ẹ̀dá kẹfìrí o mùnáfìkì o mùsùlùmí o ẹlẹ́bọ o gbogbo àtẹ̀ntólóhùn ò lẹ́sìn ṣùgbọ́n kò sọ pé kí wọ́n lọ wà lìjẹ́ náà o pé kọ́lọ́hún ò dájọ́ ká kúrò níbi tí wọ́n ti gbàgbà dájọ́ ẹ mọ́ gbàgbé àwọn mélòó lànà bí ni yóò wà ní abẹ́ bòjì àrùsì ọlọ́njọ́ náà hm? àwọn méje ni alákọ̀ọ́kọ́ tó ànábi sọ ni ìmáàmù àádìlọ́n bóyá báyẹn pàdé níwájú aṣáájú tó ń ṣe déédé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hm? èyí tó bá wa kéékèèké ìmú ni ọ̀dọ́ tá a bí náà ṣáàfin Islam wọ́n bí sínú islam ó dàgbà sínú islam kò wá fìgbà kankan fi kèfèrí irun mú gbèlè pé yóò jẹ́ títí tó fi dàgbà tó fi kú kò ṣe kèfèrí rí àpá àwọn ènìyàn ẹgbẹ́ òun kan sáré lọ chọ́ọ̀chì ni ó wá padà wá ó ti lose opportunity àwọn kan máa ń ṣe nítorí obìnrin mo mọ àwọn èèyàn kan gbà kan torí àwọn gẹ́ẹ̀sì wọ́n máa ń lọ chọ́ọ̀chì lákùrẹ́ ńgbà yẹn rẹ́mà chapel àti kìlórúkọ ẹ̀ wọn torí pé tẹ bá lọ ṣọ́ọ̀ṣì ọkùnrin àti obìnrin ẹ máa ń tó papọ̀ tí wọ́n bá ti wá fẹ́ parí ìsìn wọ́n ní hug yourself hug the person behind you wọ́n á ti wo gẹ́ẹ̀ tí wọ́n fẹ́ mú gẹ́ẹ̀ táwọn láìkì ẹgbẹ́ ẹ̀ ni wọ́n ti lọ ṣe sí ń jọyìn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ kéṣe ọ̀rọ̀ àwàdà bó ṣe rí ni mò ń sọ wọ́n á hug ẹ̀ máa hmm? ń ṣẹlẹ̀ dáadáa hmm? nǹkan pọ̀ tó burú àwọn believers love word nígbà táwa ń fúta a máa ń lọ ń wo fíìmù ń bẹ ọkùnrin wọn gbà púpọ̀ wọn ó ṣe interview fún ọ̀pọ̀ tó obìnrin direct obìnrin máa ń pọ̀ ọjọ́kùnrin lọ ní chọ́ọ̀chì hug yourself pé hug yourself for Jesus hug yourself gbogbo kan náà dáadáa àwọn bọ́ìsì máa ń lọ ọbẹ̀ ẹlòmíì máa ń lọ ń ṣe kékeré ọdún kàbí mẹ́ta nítorí obìnrin báwọn kì í ṣe irú àwọn yẹn o <laughs> wọn ò ní sínú àwọn gúrúùpù yẹn Ọlọ́run kò ṣàánú wa oyin àmọ̀sọ yẹn jọ mi torí àsìkò eléyìí là ń pè ní ṣàfáàtù bóyá ká eh, insha Allah ta'ala jẹ́ kí n sọ àwọn ṣàfáà yòókù ní ṣókí lẹ́yìn ìyẹn ànábì tó ní ṣàfáà kan tó nìkan máa ṣe ó ní ṣàfáà wípé àwọn tí ó fẹ́ wọ àlìjẹ́nnà lẹ́yìn ìgbà tí àyè kan wà tá à ń pè ní kọ́ńtọ́rọ̀ hmm? lẹ́yìn ìgbà téèyàn bá gun àsìrọ́ọ̀tì tán afárá tá à ń pè ní àsìrọ́ọ̀tì yẹn tó kọjá lórí iná yẹn láàrin láti ibi tá a kójọ sí lọ sí ààyè kan kì í ṣe inú àlìjánà ló líìdì sí directly ṣẹ́gun tá a máa ń rò ní pé inú àlìjánà ló lọ sòòsè tààrà rárá o kò lọ́nà àlìjánà tààrà ó lọ fẹnu sọlẹ̀ sí nǹkan tá à ń pè ní kọ́ńtọ́rọ̀ tí ìbá dé kọ́ńtọ́rọ̀ yìí ọlọ́run já wà nù wọn o àwọn gílù àwọn kùnsínú tó wá wà láàrin wa ẹ̀kú bá ṣe jọ́ńṣẹ́ sí ẹ̀yìn alice náà ní ajọ́ ń kírun ẹlòmíì ń bẹ tó yẹ pé ó wù kó náà ṣáájú ìrun ṣùgbọ́n àwọn èèyàn èjì ó líìdì wọ́n ní ohun rẹ̀ ò dùn bí ohun ẹni yóò nínú bí ni bí sí ẹ̀sìn yẹ kán jẹ́ mi náà líìdì díẹ̀ lónìí látara rẹ̀ lè máa bínú tàbí wọ́n sáfẹ́ máa pè yẹn ni wọ́n máa ń pè ṣáá yóò sì ti jókòó ká ah, kí epo ń tàn fẹ́ràn ṣe kárí mi wọ̀ ìṣó àwọn míì gbóngbòngbòn bóyá wọ́n rí sísítà wọ́n jọ wá ń sọ̀rọ̀ sísítà nǹkan ah, àmú láì sísítà àwọn mi ó kàn gbọ́ pé brọ́dà yẹn ti fẹ́ ni yàrá ah, ó ti gbẹ̀yìn lọ fẹ́ ṣó rọ́ǹgì kó lọ fẹ́ ni tó eh, fẹ́ sísítà yẹn kò sínú wà nínú ẹ̀ òun lórí sísítà ń fẹ́ àbí wúmù mi gan-an bóyá lọ́nà kan lọ́nà mi kò sí nílé ọkọ rẹ̀ mọ́ ṣẹ́rí àyàn lè fẹ́ wọn pé ah, sísítà yẹn náà ti wúmù yẹn náà ìsìn bọ̀bọ́ yẹn tún ti ṣáájú ẹ̀ lọ́fẹ́ ah, ah! ó tún ní kéde kan sínú àtàwọn oríṣiríṣi ọ̀nà báwọn kódà nídìí dáadáa ẹ nídìí dáadáa yóò ló máa ń sáré rí sọdá kọṣe ohun ètò ìtẹrí gbogbo àwọn tó bá láti jẹ gbogbo mo máa ràn sọ àwọn eléyìí torí pé ẹlòmíì lè pẹ ẹni rẹ ò lè ní nǹkan ra wọn sínú wọn lè ní ṣètò ọfíìsì ibẹ̀ ni wọ́n ti wá yọ síra wọn tó á jẹ́ nìwọ ní against mi tèmi ni wọ́n á yọ síra wọn títí títí tí wọ́n bá ti wá fẹ́ wà tá a bá ti fẹ́ wà lìjánà insha Allah ta'ala àbá ní títì gbogbo ilẹ̀kùn ẹ̀ wà ní títì ànábì ni ó wà á ṣí pẹ̀pẹ́ ẹ ṣílẹ̀kùn àlìjánà ìgbà náà ni gbogbo ọmọ àlìjánà ó ti lè wà àlìjánà kálukú wà á wọ láti ibi ilẹ̀kùn tí wọ́n bá ti pè é téèyàn bá ń ṣe jù tó wáyé pé òun máa yan ibẹ̀ ni wọ́n ti pè ọ́ tó wáyé pé àwẹ̀ ló máa gbà ìpẹ́ kítún ni pé àwọn tí man yastahiqu an-nar alla yadkhula àwọn kan tí wọ́n ti tọ́ sí iná ọmọ náà ni wọ́n ànábì ó sì pé wọn ò ní wọ́n náà wá fi man dakhalaha an yakhruja minha àwọn míì ti wọ náà ànábì ó tún sí pé pé ọlọ́run kò yẹ ọmọ kúrò náà náà àwọn pẹ̀tà ànábì ó ṣe ni. nínú rẹ̀ ní ìpẹ̀ tánàbí ó ṣe fún àbúrò bàbá rẹ̀ tá à ń pè ní kíni abutọ́ọ́lìb abutọ́ọ́lìb ò ṣe islam tó fi kú ṣùgbọ́n ó ṣe kíni ó dáàbò bo ànábì kí wá nípẹ̀ tí ó ṣe kìí pé kòkòrò àníná o ó ní ìyá rẹ̀ ó kéré jù nùnà ànábì ni ó dàbí ẹni tó wọ sálúbàtà aná sábẹ́ àtẹlẹsẹ̀ ṣùgbọ́n ọtúbọ̀lẹ́ rẹ̀ ó máa sọ kọ́tọ́kọ́tọ́ bí ẹ̀kọ́ lókè yóò ń apá kan náà àáfàá ní onídìí tọ́lọ́run fi má jẹ́ kó gba islam o àìmọ́ṣe islam rẹ̀ yẹn jàǹfààní fànàbí torí kíni àwọn kùrẹ́ṣí wa máa pọ́n lé látara tiẹ̀ wọn ò wá lé lè ṣànábì ní sùtà ẹ̀kú dáàbò wọn kódà ó padà lọ bá àwọn mùsùlùmí jìyà nínú kòtò tí wọ́n kó wọn sí nínú ọ̀gbun tí wọ́n kó wọn sí fún bí ọdún méjì Abdul Muttalib tẹ̀lé wọn lọ olófà táwọn kan náà àwọn súfì kọ́lọ́hún ṣàánú wa kó àdáhùn lọ kọ́lọ́hún fi gbogbo wa mọ̀nà ní wọ́n sọ pé wọ́n wá wo iṣẹ́ tó ṣe pé a kò rí ẹ kó wọ náà ó padà di mùsùlùmí <laughs> ó padà di bẹ́ẹ̀ sì ni hikma ọlọ́run ọba ó yàtọ̀ sí tiwọn mo rò bó di yé nínú ẹ̀ náà ti ní ṣàfáà tánàbí ó ṣe ìpẹ́ tí ó ṣe fún òkáṣà sábà kọ́ka òkáàdà nígbà tí ànábì ń sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand àwọn èèyàn kan tí wọ́n wà àlìjẹ́nà láì ní ṣèṣirò iṣẹ́ rárá níjọ́ náà wọn ò ní ṣèṣirò iṣẹ́ àwọn kan àwọn èèyàn wá ń sọ pé eh, bóyá àwọn ọmọ tí wọ́n bí sínú Islam táwọn bàbá wọn ò ṣẹbọ rí tó yẹ pé inú Islam la bí wọn sí àbí táwọn ò ṣẹbọ rí àwọn kálukú wá ń sọ ti ànábì wọlé lọ lánàá kí lẹ̀ ń sọ wọn àwọn ń ni ànábì náà ah, àwọn èèyàn wọ̀nyí wàlá yastarikul àwọn èèyàn yìí wọn yìí béèrè fún rúkìá pé ẹ wá ṣe rúkìá fún mi hmm? wọn yìí sì wọn yìí dégò hmm? so àwọn wọ̀nyí lómi òní kí ni dégò tí wọ́n pè ní cauterization by fire wọn ò kì í ṣe é rò pé òkàṣà kan dì í ní bá ń bẹ lọ́nkí kan ní wọn ní à ń tà mí nínú ara wọn ní ọ́ lọkùnrin kan wá tún dìde àtẹ̀mí náà ànábì ànábì sábà kọka ọ̀kàṣà ọ̀kàṣà ti gba wájú ẹ̀ bó ṣe di òwe ọ̀rọ̀ lárúbáwá nù pé àwọn ìtàndòwe náà wà nílẹ̀ yorùbá bó ṣe dọ̀rọ̀ nù tẹ́nìkan bá ní ẹfẹ́ mi náà ní sábà kọka ọ̀kàṣà ọ̀kàṣà ti gba wájú ẹ̀ àwọn àfáà tún sọ̀rọ̀ lórí ìyún wọn ní bóyá ànábì ti mọ̀ pé kò sínú wọn ló fi sọ bẹ́ẹ̀ tọ́lọ́run ti fi hàn án <laughs> wàlọ́ọ̀ àlẹ́ inú àwọn ìpẹ̀tánàbí àwọn ìpẹ̀tánàbí ò ṣe nìyẹn àwọn míì náà lè ṣìpẹ̀ inṣàlá ọ̀tàlá tó bá dìgbà mí àmọ́ ṣàlàyé ìpẹ̀ yẹn tọrọ bá tún dé bẹ́ẹ̀ wípé èèyàn kan ò lè ṣìpẹ̀ ẹ jẹ́ kí n kúkú sáré sọ ṣùgbọ́n màá kàn sọ ṣókíṣókí ni alákọ̀ọ́kọ́ ó ní pé ẹni tó fẹ́ ṣìpẹ̀ yẹn ọlọ́run máa yọ̀ǹda fún kó ṣìpẹ̀ ó ń tọ̀ wọn ò sì lè jẹ́ kéfìrí láéláé yóò jẹ́ mùmínì ẹni tí wọ́n wá fẹ́ ṣìpẹ̀ rẹ̀ ọlọ́run ó ti yọ́nú sí i tí ò bá yọnu sí ò lè rí pẹ́ rẹ̀ ṣe gbogbo gbogbo àyà rẹ̀ ló ṣe kí ni òun ló wà nínú Quran pátápátá àwọn n tá n pè ní àwọn májẹ̀mú ìpẹ̀ ṣíṣe ìpẹ́ nìkan ó kàn déédéé ṣìpẹ̀ níjọ́ gbèǹde gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń sọ pé a ah, tó bá díjọ́ gbèǹde ẹlòmíín ní ìsìn àwọn ti lé àǹfààní àwọn ọkàn wọn balẹ̀ torí kí wọ́n ti láwọn tó bá mọ Quran nìkan ó ṣìpẹ̀ àwọn àádọ́rin bàbá àwọn ẹlẹ́bọ ni o onígbégún wàláì kò lè ṣe pẹ̀rẹ́ tí dúpọ́ lọ́hùn èyí ọ̀nà sẹlẹ́bọ innahu man yushrik billahi qad harama Allahu alayhi al-janna ẹni tó bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ti ṣe àlìjánà léèwọ̀ fún wa ma'wahu an-nar ibùdésí rẹ̀ nínú náà wa ma lidh-dhalimina min ansar kò ní sí alárànṣe kankan fún gbogbo àwọn ẹlẹ́bọ lóòjọ́ ògbèdè alikiyama ọlọ́run kò sànù wa ọba àdìjọ́ alikiyama kò sí ọlọ́run kò sànù wa dáadáa wa lọ́mọ bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا والسلام عليكم ورحمة الله وبركاته